Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Mo kí yín pé ẹ káàárọ̀ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ojúmọ́ ayọ̀ ni ojúmọ́ yìí máa jẹ́ fún yín o ẹ rí àánú gbà bá a ṣe wọnú ọ̀sẹ̀ tuntun lónìí lórúkọ jésù olùgbàlà ọ̀sẹ̀ yìí máa dára fún yín ilẹ̀kùn àánú ńlá yóò sì fún yín ìròyìn ayọ̀ ẹ ó gbà lọ́sẹ̀ yìí orí yín ò sì ní gbàbọ̀dé orí bẹ́ẹ̀ yóò sì ṣẹ bẹ́ẹ̀ lórúkọ jésù olúwa wa ìwé exodus orí twenty three ẹsẹ̀ twenty five àti twenty six ọ̀làwùkà láàárọ̀ yìí ìwé exodu orí twenty three ẹsẹ̀ twenty five àti twenty six bíbélì wí pé èmi olúwa ọlọ́run yín ni kí ẹ máa sìn n ó sì pèsè ọ̀pọ̀lọpọ̀ nǹkan jíjẹ àti nǹkan mímu fún yín n ó mú àìsàn kúrò láàrin yín ẹyọ oyún kan kò ní bàjẹ́ lára àwọn obìnrin yín bẹ́ẹ̀ ni ẹyọ obìnrin kan kò ní yàgàn nínú gbogbo ilẹ̀ yín n ó jẹ́ kí ẹ gbó n ó sì jẹ́ kí ẹ tọ́ hallelujah. ẹ wo àǹfààní aláìlèdíyelé tó wà nínú kéèyàn sin ọlọ́run olúwa sọ fún àwọn ọmọ israẹli pé nínú ìrìn àjò ayé yín tẹ̀ ń rìn lọ yìí o ẹ sáà máa bẹ́ẹ̀ bá ti wá sìn tẹ́ ẹ sin èmi nìkan ṣoṣo. nọ́mbà one ó ní wọ́n máa pèsè nǹkan jíjẹ fún yín wọ́n máa pèsè nǹkan mímu fún yín. nọ́mbà two ó ní wọ́n mú àìsàn kúrò láàrin yín. nọ́mbà tírì ó ní ẹyọ oyún kan kò ní bàjẹ́ lára àwọn obìnrin yín bẹ́ẹ̀ ni ẹyọ obìnrin kan kò ní yàgàn nínú gbogbo ilẹ̀ yín. wọ́n wá parí ẹ̀ pé wọ́n jẹ́ kẹ́ ẹ gbó wọ́n sì jẹ́ kẹ́ ẹ tọ̀. hallelujah ògo ni fún ọlọ́run lókè ọ̀run ẹ wo ìbùkún ńlá tó wà nínú kéèyàn sin ọlọ́run mo rọ̀ láàárọ̀ yìí fi ayé rẹ sin ọlọ́run ẹnìkan lè máa béèrè pé báwo wá ni èèyàn ṣe máa sin ọlọ́run gbígba ọlọ́run nìkan ṣoṣo gbọ́ ó jẹ́ ìsìn tó lágbára níwájú ọlọ́run hallelujah má jẹ́ kí ohunkóhun kó gba ipò ọlọ́run nínú ayé rẹ̀ tó bá ti ń gbé ayé rẹ̀ bẹ́ẹ̀ tí nǹkan kan ò dípò ọlọ́run tó fi ọlọ́run wé nǹkan kan nínú ayé rẹ̀ mo fi dá ọ lójú pé ìlérí yìí àṣẹmọ́ lára níbi tó bá wà ó tẹ́wọ́ jẹ́ kí n súre fún ọ. mo gbàdúrà fún gbogbo yín láàárọ̀ yìí oore ọ̀fẹ́ láti sin ọlọ́run nínú ìgbàgbọ́ kó balẹ̀ yín bẹ́ẹ̀ tí wọ́n ń sin ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àti jẹ àti mu yín kò ní nira bẹ́ẹ̀ ni ebi àárọ̀ ò ní pa yín ebi ọ̀sán ò ní pa ọ́ ebi alẹ́ ò ní pa ọ́ ó ti rí ná kò rí ná mọ́ kò ní jẹ́ ìpín rẹ̀ ó ti rí jẹ kò rí jẹ mọ́ kò ní dé bá ọ àpadà sí aburú kò ní dé bá ọ ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ téèyàn máa lu dúkìá rẹ̀ tà ní gbàǹjo ìṣẹ̀lẹ̀ yẹn ọlọ́run ò ní jẹ́ kó dé bá ọ lórúkọ jésù kristi ìjì tí máa dẹrù ogónù ìjì yẹn kò ní jà ọ lórúkọ jésù wàá rí àánú gbà bó ṣe ń jáde lónìí ojú olúwa kó máa bá ọ lọ àánú ọlọ́run kó wà lórí ayé rẹ ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí yóò dára fún ọ bó ti wù kí kéré tó kò ní ja ilé rẹ bó ti wù kí jì kéré tó kò ní ja iṣẹ́ rẹ̀ bó ti wù kí jìyà kéré tó kò ní ja ìgbéyàwó rẹ̀ bí mo bá dẹ̀ rẹ́ni tó ń gbọ́ mi láàárọ̀ tí jì ń já lògbòlògbò inú ilé níbi iṣẹ́ rẹ̀ kí jìyà dákẹ́jẹ́ láàárọ̀ yìí kò rí bẹ́ẹ̀ gbogbo aláìsàn ẹ ìwòsàn láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tí oyún ń bàjẹ́ mọ́ lára lórúkọ jésù ẹ̀ẹ̀tún rírú ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wojú ọlọ́run fẹ́ bùn ọmọ oníwòye àmọ́dún ẹ̀yin náà gbọ̀mọ́jọ ẹ̀gán yín ó dògo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 àlàáfíà ni fún yín. ire ni mo jí rí. ire ayọ̀ lọ́wọ́ olúwa. ire àlàáfíà. èmi ti rí rẹ̀ gbà. èmi ti rí rẹ̀ gbà o. mo rà wá o. èmi ti rí rẹ̀ gbà. mo rà á o. ọlọ́run Jeremiah Òkunlọ́lá.